السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ohun tí yóò jẹ́ àkọlé ìbára ẹni sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí gẹ́gẹ́ bí gbogbo wa náà ti gbọ́ tí alfáà wa àwọn alfáà kẹ́yìndé wọ́n ni cultural practices and islam any synergy àwọn bàbá ti wá bá wa tú pé àṣà wa àtẹ̀sìn wa ǹjẹ́ wọ́n pàdé ǹjẹ́ bì kan ń bẹ tí àṣà àtẹ̀sìn tí wọ́n ti lè pàdé bí wọ́n bá wá pàdé bóò láti ṣe láàrin àṣà àtẹ̀sìn ta ni ó ṣáájú ta ni ó tẹ̀lé mo rò pé gbogbo eléyìí ni àwọn elétò fẹ́ kí n mẹ́nubà lónìí bọ́lọ̀n bá ti ní kí èmi náà mọ̀mọ̀ wájú àwọn alfa mi àwọn bàbá mi mọ́ wà èmi náà wí kọlọ̀nkọ́ mọ́sà jẹ́ kó wúlò fẹ́mi tí ń wí kó jí ó wúlò fún àwàtà gbọ̀ náà kó lédé òyìnbó tí wọ́n fi kọ tọ́píkì yìí wọ́n ní cultural practices nígbò míì wọ́n a máa pè ní customary practices ìtumọ̀ kan náà ní mú wa bó ti pé méjì lè bóhun náà ó pé méjì lárúbáwá náà àwọn lárúbáwà máa pè ń tàwà ń pè lásà generally wọ́n a pè ní aláàdà ẹ̀rí aláàdà wọ́n kí bí a ti mú nẹ́nu aláàdà aláàdà àmọ́ lárúbáwà tún ní nǹkan mí táwọn náà máa pè bí tàwọn ilé ìbò wọ́n ní al'urufu al'urufu alal mauludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf wa atuhunna ujurahunna bil ma'ruf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtí ń jẹ́ àṣà sàwáwà pé ní àlàádà àbá pé ní àlẹ̀rúfù tí mo nílé ìbò ọjẹ́ cultural practices la pé àbí customary practices kí ni ìhà tí ṣẹ̀rí àkọsí ǹjẹ́ ṣẹ̀rí àdé ọwá pé gbogbo àṣà tóun bá o ẹ̀sìn òpé a mẹ́sẹ̀ orò mẹ́bọ̀ ǹjẹ́ ìsìláàmù adopt cultural practices àbí bẹ́ẹ̀ kọ́ngbà tí islam dé ṣe islam wá àbọ́líṣì customary or cultural practices ó di bèèrè méjì àbí bẹ́ẹ̀ kọ́ ṣe islam tí ẹ wà indifferent to cultural or customary practices pé ńgbàtí islam dé kọ̀ tí ẹ̀sìn tọ́kàn olúwa gbé ẹ̀sìn wá ó ní a máa sẹ̀sìn kò sì dá sí ọ̀rọ̀ àṣà ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni mo fẹ́ gbà wọlé lórí tọ́píkì tò nítẹ̀ ní kí n sọ yìí ìjẹ́ngbà tí islamu dé tí ṣẹ̀rí adé fẹ́ràn muhammad sallallahu alaihi wasallam ṣe n tí islamu se ní ta a ẹ̀sìn òpí a ya èyàn mọ́ sẹ̀sìn kò pí ọ sí àṣà gbogbo àṣà tá nẹ́bì bá tí wọ́n ń ṣe ìwọ̀ nínú ìsìláàmù tá ń pè ní bọ́yá ìsìláàmù adopti practices wọ̀nyí àbíbẹ̀ ẹ̀kọ́ ìsìláàmù dé ní ẹgbẹ́ gbogbo tẹ́ ń bá kí wọ́n pàtí ìsìláàmù ti dé kọ̀ sásàmá àbí ìsìláàmù sẹ̀ríà òun ni pé gbogbo tí mo wí náà ni ṣẹ̀ríà ṣe ṣẹ̀ríà ìsìláàmù dé ọláwọn àṣà tí ṣẹ̀ríà bá tí ara mẹ́ka ń se ń jọta nẹ́bì dé sallallahu alaihi wasallam ìsìláàmù sí adopt ẹ̀ ó sì wá láwọn àṣà kan tá nẹ́bì bá tí wọ́n se ń jọ náà sallallahu alaihi tá nẹ́bì sọ fún wọn pé ẹ̀rin tọ́lọ̀ ń fi rán mi is incompatible with these practices islamu bí yọ sí islamu tọ́lọ̀ ń fi rán mí o kọ̀ bá rú àwọn àṣàbá ìmọ̀ ànẹ́bì ni wọ́n yọkú ìrẹ́lẹ̀ kẹta sọ́lọ̀lọ́wọ́ aléhi wọ̀sẹ́lẹ̀m òun gan ní emphasize lórí ẹjù lónìí òun làwọn àṣà tí ó lè mọ́ bá ànẹ́bì láyé sallallahu alaihi wasallam dípò wa mọ̀ bóyá ànẹ́bí ọba adopt ẹni àbíkọ̀ bá aboliṣẹ́ kí ní ọwà jẹ́ position tèmi àtẹ̀yìn lónìí in relation to àsàárú àwọn àsà báyìí àtẹ̀sìn mọ́lá ìsìláàmù tá nẹ́bùwa mohamed sallallahu alaihi wasallam nígbàtá nẹ́bì dé ànẹ́bì adopt àwọn àsà kan sallallahu alaihi wasallam kìí ṣe gbogbo nta tàà ba bá tí wọ́n ń se lànẹ́bì ní ìgbàtẹ́ méjì dé yíò kò sí nǹkan mẹ́mà ẹ̀yìn bẹ́ ibá ilẹ̀ yìí se lè gbogbo ẹ̀tì wà láì kò ara awọn àṣà dáadáa ta muhammad sallallahu alaihi wasallam ni لقد شهدت في الجاهلية حلفا لو دعيت إليه في الإسلام لأجبت شهدت في الجاهلية حلفا النبي أورتي سلي لين بعد الله أنت بيدي لا النبي الله صلى الله عليه وسلم النبي وان صفا وان صحابة رنجوك بي ايوا مورتي kọ́lọ̀wọ́ tó gbé mi dìde in tí ìmọ̀ eh, bá ti gbé kalẹ̀ yóò bá bàbá òun ni treaty bí ká panupọ̀ lórí pé afẹ́ mọ́ se nǹkan báyìí òun lárúbá ń pè ní helfu òun lè léèbó ń pè ní treaty gẹ́gẹ́ bí ètò gbajúmọ̀ lónìí nato north atlantic treaty organization annabi sọ̀rọ̀sọ́lọ̀m ní mọ bárù nǹkan báyìí mọ́ká annabi wájú eru helfu tó rí annabi sọ̀rọ̀sọ́lọ̀ wá fi rinlẹ̀ pé láúdún ìtù ilé ìhìfil islami láàjẹ́bùtù bẹ́yàn bá fi rú ẹ̀lọ̀ mi kọ́dá ń gbà tí islamu ti dé tí mo ti dà nẹ́bí ọlọ́run yìí náà ẹ̀ dáun sọ́lọ̀lọ́hù aléhùsẹ́lẹ̀ àsàkánú tá nẹ́bí bá lọ ara mẹ́ka kí ni helfu tá nẹ́bí ń rí fàásí kó tó dípa nẹ́bí dé àbùsí pọ̀ nígboro mẹ́ka àwọn alwalidu ibn al-mugira àtàwọn tó jọ́ àwọn ni wọ́n lọ ọjà táwọn èèyàn tajà wọ́n ó sì rajà wọ́n wà rajà pé kò sówó ò sì lè mú mi kọ́nà àwọn kọntínú bẹ́ẹ̀ ńgbàtà nẹ́bì dé sọ́lọ̀lọ́ ọ̀sọ́lẹ̀m dáwọn wà lídù dánwò ń gbòrò mọ́kànú wọ́n wà lọ́jà wọ́n wà wo mẹ́bá ti gbọ́pẹ́ nìkan tí ń tẹ̀lá nẹ́bì sọ́lọ̀ pé afẹ́ra nǹkan yìí òun rò pé ọjà tà ní bá wá tajà fún tẹ́tàràn wà lídò gba ọjà ẹgbẹ́ gíní wé ìsanwó ọ wà pé kò sówó ìsanwó ẹbọ́ ga <laughs> <laughs> gbogbo ilé ilé àwọn wà lídùn dáwò ìjọ náà a mẹ́rí àwọn náà mọ ẹni táwọn tọ́ gbogbo ẹni wọ́n bá mọ̀ pé ó ní bàbá ń gbẹjọ́ <laughs> ẹni wọ́n bá mọ̀ nísìn pé ẹmọ́bìnú bàbá wọ́n bèèrè ṣọ́pù tẹ̀ wá ní à ilé oríire ló ti wá wọn ní yàbẹ̀ <laughs> àwọn wà lídù bí wọ́n ti jẹ́ kùntàrù gbogbo atrocities wọn yí mọ̀ bí ti kí wọ́n lọ ẹni táwọn bá rí pé kò léèyàn àbọ́jẹ́ èrò ọkà wá tajà ní maka ni tí ń ṣẹlẹ̀ ń gbà ọ̀nà hilfu ta nẹ́bí wá ń wí àwọn kan wá dìde ẹnìkan náà ló dìde ló pẹ nìkejì bí hilfu ti bẹ̀rẹ̀ nù pé ọba kún wa náà kóhun náà máa gbọ̀ kí làwọn ma se ni pé gbogbo ẹni wọ́n bá bò sí mọ́ka nítorí pé kò léèyàn á jáde páwà lèyàn gbogbo ẹni ọba se pé tí wọ́n torí ẹ̀sà bò sí fún ní pé à bá bò sí kí ní ó se kò ní bàbá ní ìgbẹ́jọ́ kọ́ wá ké sí wa àwa ní èèyàn wọ́n wá ń pè àwọn jọ pé sí wọnú òsì á ìtẹ́fẹ́sẹ̀ ìdá èmi akramakumullah jazakumullah khairan nínú àwọn àpèjúwe nu nínú àṣà tànẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam tànẹ́bì bá ẹ̀rí nínú àṣà tànẹ́bì bá sallallahu alaihi wasallam ká ma pán àlejò lé ànẹ́bì bá lọ́wọ́ ara mọ́kàní sallallahu alaihi wasallam kìí ṣe pé ń gbà tànẹ́bì dé ní sẹ́sẹ̀ ń sọ fún wọn pé ẹ máa òun lẹ́fì máa gbọ́ pé inú tí lárúbáwá fi ròyìn ara wọn láti jọun wọ́n ń pè nìkan ní hátìmù tọ́ í kò níròyìn méjò pé àà ìsẹ̀ àlejò kọ́dà bókún jí ọjẹ́ yóò gbé bá lejò àṣà lárúbáwá ni kápá lejò lé nígbàtà nẹ́bà muhammad sallam náà dé kọ́dà nẹ́bì ní pó ti lè wọ́ ọmọ ọgbọ́dọ̀ sàlejò ọjọ́ mẹ́ta o kóhun náà wá àmẹ́yàn jẹ́ ẹ̀wọ̀lú kò léèyàn kọ̀ mọ́bì kan ọlẹ́tọ̀ lọ́dọ̀ àwà tọ́ bá kàsí lálejò ara ń tàn nẹ́bì bánu ò nígboro mọ́kà lásà sọ́lọ̀lọ́hu aléyí wọ̀sẹ̀lẹ̀ ẹgbẹ́ tó má pẹ̀júwé kan sí wá inú tàn annabuwa muhammad sallallahu alaihi ma gbẹ́júmọ̀ mẹ́ka ní pé kọjọba wa ti ń se lónìí tó se pé bàbá ní ó pẹ ọmọ rẹ̀ kalẹ̀ pé òjí rẹ̀ nìkankan ti ń kọnú sí ọ ní annabi ọ̀bárù yíò mẹ́ka ohun bàbá ní ó kódò ń gẹ́ ní ọmọ tọ àwọn aláàfáà lọ gbé ẹmọ gbà mí ọmọ yóò rẹ̀ nìkankan mọ́ wà wá <laughs> ìta annabi bá tara mẹ́ka ni pé bàbá ní ó dìde bọ́bá bímọ ọkùnrin tó ti tó ìyàwó ní àlẹ́wọ̀sáàlẹ̀ òun ni ọwà wò pé lámọ́yí náà ní ọmọbìnrin tóun náà gbọdọ̀ ti tó ilé ọkọ lọ bàbá ní ma lọ bọ́mọ sánà bí ó ti rí ìyàwó òun ni wọ́n ń pè ní kítíbà kìí sí páwọn ni wọ́n ti pàdé ara wọn ni wọ́n wà ní annabi sì dé ọ adopt ẹ̀ bẹ́ẹ̀ pé bẹ́yìn náà bá fẹ́ra yí o bí kẹ́ ti máa se nù sọ́lọ̀lọ́hu aléhi wasallam inú ta annabi bá àwọn èèyàn ń wọ aṣọ lọ́nà kan ká annabi tó dé sọ́lọ̀lọ́hu aléhi wasallam èyí tí wọ́n ń wọ ta annabi bá wọn tí wọ́n ya ìwọ́ ti di musulmi ọgbọ́rọ̀ tún wọ́rọ̀ aṣọ báyìí má àfẹ́yí bẹ́ẹ̀ nírú oúnjẹ tí wọ́n ń jẹ ẹ̀ ní gbọ́gbíngbàtà nẹ́bí dí ànẹ́bí wá ní inú oúnjẹ tẹ́ ma jẹ ní túwó àbí rẹ̀ sí in tó bá tí wọ́n ń jẹ ń jọun náà lẹ́yìn tí ọba ti wà incompatible pẹ̀lú tó gbé wá ànẹ́bí àdọ́kẹ̀ pé wọ́n ma jẹ bẹ́ sọ́lọ̀lọ́hu aléyí wọ́sẹ̀lẹ̀ practices tá nẹ́bí bá lọ́wọ́ ara kọ̀ wá sí ṣe òun àti ìsìláàmù lè jọ gbé básà ti rínú àwọn àṣà tí mo ti kàṣájú ní kò sí nǹkan kan tọ́ nínú tọ́lọ́un fi rán annabi sallallahu alaihi wasallam lójọ́ adopt ẹ̀ awá ríran àwọn àṣà míì náà annabi bá lọ́wọ́ wọn annabi ò sì tí jú pé o ọ̀kan ni ó se kan o lè máa se léyìí kò tún máa jẹ́ mùsùlùmí níjọ́ tó kàn ní àwọn sọ̀hábélò náà gbogbo ẹni ọba ti jẹ́ musulmi lójú ayá nẹ́bí sọ̀lọ̀sọ̀lọ̀ ọwá gba ìsìláàmù àwọn èèyàn wá ní bó ti dú ohun ìyàwó mẹ́wàá lóní <laughs> ìyàwó mélòó lárúbáwá máa fi yẹn gàngbà ní iye ìyàwó tó bá wù wọn ni wọ́n fẹ́ kí lànẹ́bì wí fún lẹ́sẹ̀kẹsẹ̀ ànẹ́bì nílọ mú mẹ́rin nù wọn sọ́lọ̀lọ́hù àríwọ̀sẹ́lẹ̀ is incompatible pẹ̀lú tọ́lọ̀ fi rán mi àsàkànnù àsàkáfẹ́yàwó kẹrin pọ́bá ti wùwá ànẹ́bì bá lọ́wọ́ ara mọ́ká àmọ́ngbà tí òfin tí ọlọ́run fi rán ànẹ́bì ní kọ̀gbọ́dọ̀ ju mẹ́rin lọ fàálì ń máa ti ẹ níjọ́ tẹ́nìkan wá gba ìsìláàmù tó ní mẹ́wàá lòun fẹ́ ànẹ́bì ní ọyọ̀ǹda mẹ́fà yọ́wà sẹ́kù mélòó rọ̀sẹ̀kù mẹ́rin ẹ̀rí nù tá ànẹ́bì bá sọlọ̀lọ́hù àríhíwọ̀sẹ̀lẹ̀ inú tí lárúbáwá máa dẹ́wò ká ànẹ́bì ọmọ a máa fẹ́yàwó bàbá rẹ̀ kò sí nkankan lọ́dọ̀ lárúbáwá ń gbà ní wípé a ngbàtí bàbá sì ti kú yìí pàtàkì jùlọ bọ́yá kí bàbá tó kọ́ sẹ̀sẹ̀ fẹ́ ìyàwó kéèkẹ́ ní gbá ẹmẹ́jẹ ọjáde abdullahi àbí ìgbìnrin wọ́n rẹ̀ ọ̀ èyí táwà ń pè ló súpó annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ni kọwa compatible pẹ̀lú tọ́lọ̀n fi ràn kọ́dá ayá sọ kalẹ̀ lórí ẹ̀ wà látànkì hù ma náka ha àbá okùn minan nisa'i illa ma kọ̀dì sálà èyí tó ti lọ ti lọ àmá henceforth láti sí lọ látànkì hù ma náka ha àbá okùn minan nisa gbogbo obìnrin tí bàbá ẹni bá ti wọlé tọ́ èèwọ̀ ni kọ́dà bó se jọ́kan lè jẹ́yàwó bàbá yàn èèwọ̀ ní kọmọ̀ tún fẹ́rú ìyàwó bẹ́ tẹ́mọ̀ pórí sí àṣà kanánu tà nẹ́bí bá lọ wàrá mẹ́ka àmá nẹ́bí ò tínú ẹ̀ nígbàtí ò tí wà kọmpátíbù pẹ̀lú ìtọ́lọ̀mfẹ́ràn sallallahu alaihi wasallam nẹ́bí kọ́ àwọn kan máa sallallahu alaihi àmọ́ngbà tàà nẹ́bì dénú tàà nẹ́bì ní àà bí yọ́ bá jẹ́ musulmi o yọ́ pàrú àṣà báyìí tí kọ́dà ó síríọ̀sì débi pé gbogbo ẹn tí ọba tí pàṣàkàṣà yìí ti ń jẹ́ musulmi anẹ́bì wí fárakùnrin kan náà àwọn tó mọ́lá abẹ́ pé a musulmi ni ọ mọ́ fọwọ́ sí jẹun mọ́ inú àwọn occasions tó kéré tà nẹ́bì bínú ọ̀kanù anẹ́bì bínú anẹ́bì ní mọ́sítàtọ́ àtà ò sì ní lágbàbò ti wíhun náà wọ́n lọ́wọ́ náà sí rọ́njọ́ náà sallallahu alaihi wasallam torí náà ẹ̀dàkùn gbogbo ẹn tí àṣà yí bá sí kù lọ́wọ́ ẹ̀ inú àwọn àṣà tí ó pé kọwà compatible pẹ̀lú sẹ̀rí muhammad sallallahu alaihi wasallam tọ́bátàwọn ará mẹ́kà tí wọ́n ń se tánẹ́bí sí kọ fún wọn pé àà eléyìí ọ̀bá ń tọ́lọ̀ ń fi rán mi mú o ẹ̀rí pé mo wílẹ̀ kan pé anẹ́bí ojú èrò aṣọ tẹ́yìn ọmọ wọ̀ sọ́lọ̀lọ́hù aléhìwọ̀sẹ́lẹ̀ bọ́bá ipé kẹ́m̀bẹ̀ ni wọ́n ń wọ̀ láwùjọ tí wọ́n mọ̀ wọ̀ ni bọ́bá ipé jàlàbíà ni àbá nẹ́bí wá fún wọn lápèjúwe annabi ni ma asfala au ma tahta alka'abayni min al-izari fa fi an-nar annabi ni gbogbo nteyan bá wọ̀ tó bá fi sọ kalẹ̀ sí kókósẹ̀ ẹ̀yàn ọmọ nani ma woru e o annabi ló wí o sallallahu alaihi wasallam bá annabi ó bá rí pa wọn kan tí ma wọ̀ kó tó dé kò ní wirun kan ní kọ̀bá tí ọlọ́run fi rìn mi mú o bẹ́ẹ̀bà mẹ́ jẹ́ mùsùlùmí àfikẹ́ pàtí àpèjúwe kanù ẹ̀rí ayòdódó láwà inú àwọn àṣà tánẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam tó bá táwọn èèyàn máa ṣe òun ni káwọn èèyàn máa kíyàn pẹ̀lú kúnlẹ̀ àbíkọ́dá ìdọ̀bálẹ̀ ìgbẹ̀ká nẹ́bì ò tó dé sallallahu alaihi wasallam àmẹ́rin gbà tá nẹ́bì dé ìbẹnu súnanù tirmidhi kama rawahu anas ibn malik radiyallahu anhu qala ar-rajulu yalqa akhahu ayanhani lahu kọ́ọ̀lá sallallahu alaihi wasallama la wọ́n wá bí annabi sallallahu alaihi wasallam pé inú ọ̀nà táàmà táàmà bí kíra wa ni pé bẹ́yàn bá pàdé èèyàn kọ́ tẹ̀ fún ó kúnlẹ̀ fún annabuwa muhammad sallallahu alaihi wasallam ni la examples ní pọ̀ àmọ́káfí lè ráyè lọ bòmí mo examples díẹ̀ wá náà sàtà náà bèdé tọ́bá wọn tí wọ́n ń se tí ó sì pé kọ̀dá at the same time anẹ́bí bá wọn tí wọ́n ń se àwọn nǹkan míì gẹ́gẹ́ bí àwọn examples tí mo mú àtò míì náà anẹ́bí sì ní ọ̀dá mo tún rántí example kan láukárokátọ̀ sí ń tọ́ tí ó kọmọ̀ láwùjọ wa wọ́n mọ́ sòkú ká anẹ́bí ò tó dé sallallahu alaihi wasallam inú ta anẹ́bí bá ni kó kú ó kú sallallahu alaihi wasallam àmọ́ngbàtà anẹ́bí dé gẹ́gẹ́ bí ọkàn náà àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam ta ń pè ní jeriru ibn abdullahi al-bajali gẹ́gẹ́ bó ti wí rọ́bí allahu anu oníkúnnà na uddu suna ata tọ́ámi wàlìṣtìmá inda ahlil mayyiti minan niyaha nínú ta ma kàkúnnù tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ ta nabi kọ̀ fún wa pé a má se òun ni ká máa kójọ ní olókù ká máa dáná annabi lórí bẹ́ sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bọ́ kan náà àwọn sọ̀hábẹ̀ rẹ̀ jẹ̀ríru ابن عبد الله bajali رضي الله تعالى عنه. àwọn àpèjúwe kílásàtà كلا bá tọ farama kí làwọn àsàtà nẹ́bì bá tó ní kọ̀dá kọ̀bá tí ọlọ́run fi ran ohun mọ̀ kọ́dẹ̀ wo tó ráwọn lárúbáwá nínú sẹ̀rí àwọn ní in ti ń jásà kìí se ń tàn se níṣẹ́ nìkan kọ́dá sàmà jáde nú ọ̀rọ̀ tàn sọ ànẹ́bì bá táwọn èèyàn sọ̀rọ̀ mọ́kàwọn kí ń kọ́ wọn bí wọ́n ti máa sọ̀rọ̀ àmẹ́ ì tí ọ̀dá tí wọ́n gbọ́dọ̀ mọ́ sọ wà láyà nẹ́bí òtí jú rẹ̀ ní ààrẹ̀mọ́wì ah, ilé ìmọ́kọ̀dá lápẹjúwe sọ̀látọ̀lẹ̀ ìṣà ìrún ìṣà ìta ń kí lónìí ńgbà nígbẹ̀rẹ̀ ìsìláàmù in tí wọ́n ti ń sọ fún tó kí ìsìláàmù tó dénà lárúbáwá ń wí kí ni wọ́n máa pè ìṣáì àwọn máa pè ní gíní aláàtàmà ó kọ tí wọ́n <laughs> bẹ́ẹ̀bà pé o ìrùn ìṣáyì ni ẹmọ pé torí náà gbogbo ń tá ń pè lásà ọjẹ́ ìta ń sọ lẹ́nu ni ọjẹ́ ì tí a ń se níṣẹ́ ni gbogbo ẹ̀ ló kó sínú àṣà èyí tó bá dá annabi farama sallallahu alaihi wasallam mo tún rántí ọ̀kan ní sí inú àṣà tẹnu ń tá ń sọ fẹ́ se nǹkan báyìí

wíyí padà níṣẹ́ pé bọ́lọ̀ nìkan bá fẹ́ fífẹ́ tọ́lọ̀ ń kọjá tẹ̀mí sọ́lọ̀lọ́hù aléhì wòsànlẹ̀ ara àwọn ọ̀rọ̀ àṣà táwọn èèyàn máa sọ tàbí sí ní àà pẹ̀lú tọ́lọ̀mìnrin mi o ẹ gbọ́dọ̀ tún wí eléyìí ma ìrìn ni nípa kí wá ní àpèjúwe táàmù wa si mo ní bàbá ń sọ̀rọ̀ islam and cultural of customary practices ọ̀nà mẹ́ta la lè gbà wó ǹjẹ́ islam fara máwọn àṣà kan tó bá tí èsì pòun ló mú wá ǹjẹ́ islam takọ̀ àwọn àṣà kan ọba náà ni òun kó mú wá àbí islam ọ̀tí ẹ̀ ní nkankan tó sọ ń pa àwọn àṣà kan irú àwọn àṣà báyìí òun ni gẹ́gẹ́ mo ti wílẹ̀ kan gbogbo ń tí ọmọ lárúbáwá ń gbòrò mọ́kà ọmọ se lásà ń jọ náà kọ̀ bá nẹ́bì láyé sọ́lọ̀lọ́wọ́ aléwọ̀sẹ̀lẹ̀ kí wá ní ó jẹ́ pòsíṣẹ́ ìsìláàmù ń parú àwọn àsàbá yìí ǹjẹ́ a wà gbégidí náà pé ní lápẹjúwe ìta nẹ́bì ń hadithi ń tọ́ pọ̀ jù ló ń jẹ ànẹ́bì eh, yọ́ yà wá al-aswadan al aswadan at-tamru wal ma' omi àti làbínú ní dánàbí ń jẹ jùláyé sallallahu alaihi wasallam kọ́dà yánlá wa aisha sọ́nà hadithi kan pé a ma rí hìláàlù kan sí kejì oṣù kan ní wíwọn àbí kó jù bẹ́ẹ̀ lọ èéfí ò ní rúnlé ànábì sallallahu alaihi wasallam kò sí tí wọ́n ó sì ní jẹ́bẹ́ o àwọn náà mẹ́ran jẹ́ o lárúbáwá kọ́dà kóbùsù lárúbáwá ní oúnjẹ lárúbáwá ní búrẹ́dì ká ànábì ó tó dé àmọ́ ìyà ńlá wa iṣẹ́ alánẹ́bí lè mọ́ ní kankan nù gbogbo ẹ̀ àmọ́ kankan jí wọ́n lè wa ní gíní al'aswada ni àtàmúrú wàlmà torí náà ká wá pé lónìí kíyàn wá pé èsì tó ń jámàlà tànẹ́bí ó sì jẹ àmàlà ká wá tún láṣẹ ara wa pé àfikáwà náà ma jẹ támúrú làbídùn ká sì máa mú omi tọ́ ìgẹ́ bẹ́ẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ ń táwà ń se lónìí tó jásá wa kọ̀ bá nẹ́bì láyé sọ́lọ̀lọ́rọ̀sẹ́lọ̀ bí gbogbo ọ̀dáwà lójú inú tó dáwà lójú ní gbé irúfìlà tí mo dé yà nẹ́bì òde sọ́lọ̀lọ́rọ̀ mo fi ní eléyìí gan ló nídi ká lè emphasis on age àwọn àṣà tọ́ dàbí pé ní bá bá wọnú authorities ìṣẹ̀ríà à ní rí adopt rẹ̀ a sì ní rí pé ọ abolish kí wá ní ọ position islam in relation to those practices ọlọ́nkọ́ masá àsànwà àpá àṣẹ̀rí alẹ́sàn dáadáa eré ni wọ́n wá fojú ẹ̀rí ìṣẹ̀rí àwò wọ́n wo comprehensively kí làwọn àyà kùránì kí làwọn àhàdíta nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam wọ́n wá gbá àwọn principles ńláńlá méjì kankalẹ̀ tí ó sọ́ọ̀fù gbogbo àwọn problems tó lè máa aráìsì nírò tí mo wí wọ́n ní gbogbo ń tàn nẹ́bí wá jíṣẹ́ rẹ̀ láyé àwọn wo ọ̀nà méjì náà ló kún sí àdínú wàlmùàmẹ́látú wàlàádà in ti ni wọ́n ló èyí kọ́ dádúó ọwá kúbá tí ṣe láàrin ààrẹ ni tá ń pè ní àṣà ẹ̀rí láti mú wáyìí àdábì dásì sọ́lọ̀lọ́wọ́ ọ̀sẹ́lẹ̀m àwọn àṣà mí ń bẹ tá nẹ́bì ní ẹ̀pátì àwọn mí sí ń bẹ tó alfáà wá ní àwá fojú ẹ̀rí ṣẹ̀rí àwò àwá rí pé wọ́n wá gbé príncipù ńláńlá méjèèjì tí mo wúyí kalẹ̀ wọ́n ni al-aslu fil ibadati al الأصل في العبادات alhazuru والأصل في الأشياء أو الأصل في المعاملات الإباحة ولا wọ́n lè rí gbogbo tó bá jẹ ń pẹ̀ ẹ̀sìn ìpìlẹ̀ òun ni pé má sí títí tó fi rẹ̀ rí pé má sí ìtí ń jẹ́ sínú òun lẹ́bí rí pé gbogbo bitọ́lọ̀ bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn bóòlọ́lọ́ ma júwe ẹ̀sìn ma ń zílà ilẹ̀ iná ohun tí a sọ kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ìyẹn ni pé ẹ̀sìn ni pé àmọ́ bá ti ṣe àfikọ́lọ́run ọsọ fún wa pé báyìí ni bó ní ó sì ti wí fún wa yọ́nra nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam òun lè yóò fi gbọ́dọ̀ kírùrùn kan lónìí yàtọ̀ fẹ́ ìta nẹ́bì kí sallallahu alaihi wasallam lè yóò fi gbọ́dọ̀ gba àwẹ̀ kan lónìí yàtọ̀ fún bá nẹ́bì ti gbà lè yóò lọ gbára fa ti ẹ̀ ń bò mí yàtọ̀ fún bí nẹ́bì ti gùn torí pé gbogbo àwọn eléyìí wọ́n fọ́ọ̀lù sọ́ndà kíni bá ti jọsìn fọ́lọ́m alẹ́ìbáadà tọ̀ lọ́nà kejì wá ń kọ́ àwọn alfa ní ẹ̀rí ìṣẹ̀rí àtọ́ plain tí ó rújú ni pé bá bá ti yọwọ́ ẹ̀sìn kó al'asulofil aṣíyá al'ibaha gbogbo nǹkan se lọ títí tí wọ́n fi ọ̀rọ̀ ẹ̀sìn ní pé àìdàkùn ah, àmàbá ah, ti ṣe kọ́dẹ̀ rí rẹ̀ inú ẹ̀rí rẹ̀ ní alkùránì wọ́n ní káwò annabi ibrahim aléhì sọ́látù wọ́sẹ̀lá ta ló ní ká annabi ibrahim ọkọ́ kaaba olúwa ọwọ́ akọ́ kaaba tán ọkọ́lé ọlọ́run tán wà ìfẹ́rù fáwọn ọwá kọjú sọ́lọ̀ wá ń pé wà á rí náà mẹ́nà sí kànà wà á rí náà ọlọ́run ilé la kọ́kalẹ̀ yìí kí láàmà sí mẹ́ ìtí ń jẹ́ sínú wà á rí náà mẹ́nà sí kànà bó láti sí o ilé tó ní a òun la kọ́ yìí torí náà àwọn ẹ̀rí pọ̀ táwọn àfáà kójọ tí wọ́n fi àrá ìbù sí principles ńláńlá méjèèjì pé ẹ̀rí ẹmẹ́jẹ̀ á dàmú ara wa bọ́rọ̀ bá ti jọ́rọ̀ ẹ̀sìn ìpìlẹ̀ ni pé àyè hun ẹ̀sìn lórí àyè manufactọ̀ ẹ̀sìn àádùó títí tààfi rẹ́rí pé báyìí lọ́lọ́mfẹ́ ẹ̀sìn báyìí lọ́fẹ́ kírùn báyìí lọ́fẹ́ sàdúà báyìí lọ́fẹ́ gbàwẹ̀ irú bó ti fẹ́ sí hajji ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ kọ́dà ń bí ilé ìkín tó kó torí ká sọ ẹlòmí yóò rò ní ti torí pé aliyu bí náà bí tọ́lì bí rọ́bí allahu anu ní àwọn ọ̀gá wa òun ló wó sùn lọ́jọ́ kan ló ní allahu akbar ọ yẹ kí tẹ́sìn orí bẹ́ <laughs> ìyẹn ni pé ẹ̀sìn ni pé mọ́dànwò títí tó fi rí ìlànà pé bá ti ṣe nì aliyu ní jọ tóhun ti mọ̀ pé laukana dínú bẹ̀rẹ̀ àyí asfalul khufi aula bilmashi min ala aliyu ní jọta nẹ́bí wọ kúfù ìyẹn ni pé tí a mọ́ wọ̀ bí sọ́ksì tó ikẹ́ bí yàn bá fẹ́ fomi pa lẹ́yìn tó ti sàlùwàlá àyí ń bẹ̀bẹ̀ nínú sẹ̀ríà ẹni jẹ́ ọba mọ́ kúfù èmi mọ́ rí kúfù lọ́dọ̀ bàbá wa jọsíṣẹ́ so mohamed ẹ ó lè lọ wò lọ́dọ̀ torí bàbá pàwọn yẹn kéwú débi kúfù stọ́kì wọ́n mọ́ pé sọ́ksì múná ọyàtọ̀ ah, àmì mi ti rí kúfù rí lọ́tẹ̀ wọn ní lọ́rin bíi akaramakumullah bí a bá wá sí wọ́n ní asẹ́sì àti rí wọ́n ní inṣá allah ta'ala ẹ̀rin tí a lè ń wí ni pé injọta annabi wá wọ kófù yìí sallallahu ala'uwasallam ẹ̀dàkùn ẹjá wòye sí báwọn sọ abá tí stọ́dí annabi ni pé ńgbàtà annabi ní bẹ́yàn bá fẹ́ fomi pa kófù rẹ̀ yẹn ni pé kò ní ìdíkọ́ bọ́ bọ́ bá pẹ̀lú mọ́jẹ̀mú pé bọ́ ti kọ́kọ́ se àlùwàlá kó tó wọ̀ ẹnu mọ́jẹ̀mú rẹ̀ nù èyàn sàlùwàlá ṣùgbà nísìnyí ọwá wọ kófù rẹ̀ alùwàlá yìí làwá dékè bọ̀ bọ́bá sàlùwàlá débi tí ó fọ ẹsẹ̀ ànẹ́bì ní fomi sí gíní fomi sọ́wọ́ rẹ̀ ọkàn fi sí gíní ọ̀fẹ́ pa àlíyù nígbàtà ànẹ́bì wá sọ̀rọ̀ yìí in tí ń retí wọ́n ń sọ ànẹ́bì pé ń bò lànẹ́bì ọfọwọ́ pa mẹ́ èmi so bí ìsàlẹ̀ rẹ̀ bí à ń tẹ̀mọ́lẹ̀ ni bábà mọ̀bára nẹ́bí máa ń fọwọ́ ra orí kófí àlíyù níjọ́ olè mi ti mọ̀ pé laukana dínú pẹ̀ráì àṣẹ́sìn èsè tèyàn hùn àfikẹ́yàn ó dúó de pé bò láti ṣe turkey bá bá ní káwò fi common sense wá wò ibi à ń tẹ̀mẹ́lẹ̀ lọ́yá pa ní àbíbi tí ó wà lókè tí nǹkan kọ̀ọ̀kan àlíyù níbèmí náà ti rò nù

nínú ẹ̀rí táwọn àfáà mọ́ múwá tí ó jò clear gẹ́gẹ́ bẹ́ àlíyò bí náà àbítọ́ líbi ti wí bàbá bíra wa nísìn pé ọ̀rọ̀ wó lọ dáadù téèyàn máa sọ lẹ́nu òun ní kíyàn kí alkùránì alkùránì lọ̀rọ̀ tó dáadù kọ sọ́rọ̀ tó dáa tọ́rọ̀ lọ alkùránì nínú tọ́lọ̀ ń fẹ́ jù kọmọ jáde lẹ́nu ọmọ annabi adama oníkọmọ se tìláwà bàbá múyùn òdè ni nínú iṣẹ́ olóore tó dáadù òun ní kíyàn kírùn àbí dáòtù ń bẹ́mẹ́ ẹwà wo méjèèjì yìí in tí ọlọ́lájù ka sọ àti in tí ọlọ́lájù ka se ẹwùn gbàdá nẹ́bì tọ́lọ́wọ́n wà rán nẹ́bì ànẹ́bì bá dìde ń jọ́ka nẹ́bì ní nuhitu an atkara alkur'an rọ́kìán àwùsàjìdà olúwa kọ̀ fún mi o ẹ̀yìn náà gbọ́ o ó ní ìgbọ́dọ̀ ké níbo bí n bá wà lórí orùkú àbí mọ́ wà lórí ìforíkalẹ̀ anábi yìí náà ló tó wípá sọ àbájọ́ kan pé ìgbàtẹ́ súnmọ́lọ́n jù òun ìgbàtẹ́ wà ní kíni tẹ́wàá ń forí kẹlẹ̀ bí wọ́n bá fọgbé rítò yìí ó pé a ah, ẹ̀gbọ́ kùránì iṣù kan ní ké ní ìforí kẹlẹ̀ lónìí <laughs> nígbà mo súnmọ́ ọlọ́run jù pé yà bá dẹ́yìn wò ọ́sẹ̀ lọ́run bó ìjọ jímọ̀ ní ìkòrújù ẹwùn tàà ẹgbùgbà annabi tún gbà yọ sí wa sọ́lọ̀lọ́wọ́ aléòsẹ́lẹ̀ ọlọ́lọ́rọ̀ bẹ́ o annabi dìde ń jọka annabi ní èyàn gbọ́dọ̀ má gbà wẹ́jọ́ jímọ̀ nìkan o <laughs> kéyàn wá ní nísìn pé mọ̀ fẹ́ ma sin lọ́hun ìwà ma gbà wẹ̀ àmọ́jọ́ jímọ̀ ní ọmọ ẹgbẹ́ ewọ ní o nínú ẹ̀sìn tọ́lọ́hun fi rán annabi sọ́lọ̀lọ́sọ́lọ̀ àfikọ́ gbà làmísì pẹ̀lú ẹ̀ àbíkọ́ gbà sátidé tọ́tẹ̀lé annabi nínú àlùmọ̀ mi kan dánwò kó sì péjọ jímọ̀ nìkan ni ọmọ fi gbáwẹ̀ kọ́dà nù hadithi mi ànẹ́bì ní kọ́dà kọ gbọ́dọ̀ mọ́ ẹyẹn náà fílà lóru jímọ̀ nìkan kọmọ́yàn lóru mi gbogbo eléyìn fi ń hàn wá pé gbogbo eléyìn àwọn àfáà tó pọ̀ ni wọ́n fi ni pé mọ́ ti ìdánwò mọ́ ti ìṣe títí tó fi rẹ̀rí akaramakun lọ títí tó fi rẹ̀rí pé bá àti ìṣe ni tọ́ tàwà bá sọ́rí ọ̀rọ̀ àládà ọlọ́run ọba aláàánú ọba oníkẹ́ tó tún rán nẹ́bí aláàánú sọ́lọ̀lọ́hù àríwọ̀sọ́lẹ̀m síwá ẹ̀dàkùn bọ́lọ̀ ń bá gbé ọ̀rọ̀ àṣà kabi tó gbọ́rọ̀ ẹ̀sìn kàí náà à ní option àmá yóò nira fún wa wà láì kó ipé ní ìgbọ́dọ̀ jàmàlà àfi tí n kọ́ lọ wẹ́rí pé <laughs> ṣégin jàmàlà <laughs> àbí kí n kọ́ mọ́ lọ bá bàbá gbé ẹdágún mo lẹ̀ rí kájẹsẹ̀ mú wà <laughs> ẹ́ ń gbọ́dọ̀ gẹ́fìlà àbí kí n kọ́kọ́ rí pé ànábì ní ẹmọ gẹ́fìlà kó sẹ́ kankan bọ́bá pé bẹ́ẹ̀ lọ́lọ́run wí à ní choice bí mo ti àbí muhammadu bá ti ṣe láàrin ààrẹ ni al'aslu fi originally ordinary lè ní pé máa ṣe títí tó fi rẹ̀ rí pé ọlọ́run òfin ìyẹn ni pé máa jẹ gbogbo orú oúnjẹ tó bá wọ́ tí wọ́n bá máa jẹ ní ìlú yìí ẹjọ́ wọ́n bá wá gbé ajá sínú àwo fún ìyàwó pé ah, ànábì ní kíyàn ọmọ jẹ ajá orísẹ̀ múhun jẹ àmájátẹ́ ti fi kún nínú àṣà kásàtà ànábì ní kọ̀ bá ń tí ọlọ́run fi rán òun mọ́ bọ́rọ̀ ṣẹ̀rí àti rínú ọ̀ bàbá fẹ́ nira wa lára àfi ká apply àwọn kọ́ ìdà méjèèjì yìí lọ́nà wọn èyí tó bá jọ́rọ ẹ̀sìn ẹmọ́ jà lo príncipù àṣà ń bẹ èyí tó bá jọ́rọ àṣà ẹmọ́ jà apply príncipù ẹ̀sìn ń bẹ torí mo ti wí ayé ó nira àti gbé yóò ṣòro àwọn kan bẹ nísìn lárúbáwá làwọn àwọn kan bẹ yàyìn nàìjíríà làwọn àwọn kan bẹ tó gó làwọn orísìírísí in ti ń jẹ́ àṣà ní pé abẹ̀rẹ̀ rẹ̀ a sì ń se ó sì mọ́ wa lá a sì ń gbádùn ẹ̀ káwà pé ní àfibára mọ́kà ti ń se ní ọmọ ẹ̀sẹ̀ lápẹjúwe nísìn ìgbéyàwó anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam wọ́n sì gbéyàwó lójú ayé anẹ́bì àmọ́nú àṣà ní tàà nẹ́bí ò fà àlàkalẹ̀ pé bọ́ tẹ̀káàdì mọ́ tẹ̀káàdì lápẹjúwé in tó bá já sáàyàn lúyàn pé ní báwọ́ bá péyàn síyàwó àfikáṣe gíní àfi àtẹ́káàdì nínú àwọn àṣà tí kọ́ ìdà al'asìlò fil àṣíyá al'ìbáhà lóhun èyí hùn ńgbàtà àbá ti rẹ́rí pé mọ́ tẹ̀káàdì ètùmẹ̀ ní pé mọ́ tẹ̀ àti gbogbo tó bá jọ bẹ́ẹ̀ sẹ́rílẹ̀ tí ìsìláàmù ọba faramọ́ nínú tí ìsìláàmù ọ̀faramọ́ lójú àwọn bàbá wa láwàá yìí òun là sàkásàká wà ń bí nìká káwá pé ọkọ̀ tí àwó bẹ́ẹ̀ ti mọ́ kíṣẹ́ ara yín lẹ́ ọyẹ kọ́kọ́ kíṣẹ́ ara yín báyìí inú àsàkásàtà nẹ́bí ọ̀fẹ́ ni pé ń tàà sí nù yàrá kíyàn ọmọ sí ní títí àsàbúrúkú ni òun náà lábá débi pé kọ́dà o torí náà ń bí mọ́ bá ọ̀rọ̀ náà dé ni pé ìran kẹta òun ni pé àwọn àṣà bóyákọ̀ bá nẹ́bì láyé sọlọ̀lọ́hu àríhí wọ̀sẹ̀lẹ̀ àbá rẹ̀ rí kan nù ṣẹ̀rí à pé aida ọ adọ́pti rẹ̀ àbí ó rìjẹ́pti rẹ̀ in tí ó jẹ́ òfin rẹ̀ ni pé olúwagbà wá láyé rẹ̀ títí táà fi rẹ̀ rí pé ọlọ́run ọgbà opposite ni òun jẹ́ fọ́rọ̀ ti àṣà tàbáwá kò lórí eléyìí ìbéèrè tí àwọn elétò wá béèrè wọ́n ní ẹni sinaji ǹjẹ́ kẹ́kẹ́ ń bẹ tí ẹ̀sìn àtàsà tó so wọ́n pọ̀ ǹjẹ́ ọ̀nà kan ń bẹ tí a fi lè máa sọ̀rọ̀ sẹ̀rí àtàsọ̀ kan ọ̀rọ̀ àsà wàláyé ń bẹ òun ló pe ó débi pé ní àwọn alfa àwọn alfa onífikriu wọ́n ní kọ́ ìdà ńláńlá kan ní òfíkí òjú wọ́n ń pè ní al'ada muhakkama al'ada muhakkama pé al'ada lúkọ̀ kan o ṣẹ̀ríà recognize ẹ̀ o ìyẹn ni pé gẹ́gẹ́ bí mo ti wí lákọ̀ọ́kọ́ títí taa fi rí pé inú eléyìí ẹ̀yọ kú ṣẹ̀rí ọ̀faramílẹ̀ àmọ́kọ́dá a máa gbé ìdájọ́ ṣẹ̀ríà lórí kíni lórí àsàǹgbàmí nínú àwọn àpèjúwe táwọn àfó ní fíkí ma mú wá kí n domesticate ẹ̀ àpèjúwe tí ó bá òjò wa mú èyàn dá ọlọ́kadà bí ó nìsìn àbó ní kẹ̀kẹ́ náà pep ẹmọ̀ pé n tọ́ kọ́mọ̀ ní pé bọ́bá ti pé jojúmọ́ ibi táwọn nánú wọ́n kà dúó fún èyàn wọlé náà ni èlò lọ́ọ̀sẹ̀ èlò ní gbákèé wáyé àbí <laughs> èyàn wá gun ọ̀kadà nílọrin bọ́yá síta jí náírà náà káàsá àbí àbójí wọ́n ẹ̀yọ́ ọlọ́kadà 50 naira ọ̀dá 50 <laughs> naira èyàn wá dá ọlọ́kadà dúó nìsìn wọn ò dúnàdúrà kò sí pé yẹ báyìí ní ìsàn <laughs> kò sí pé yẹ báyìí àmọ́ ìmẹ̀ òní ń lọ ibi ọwá débi tí ó ti sọ kalẹ̀ ọba yọ 20 naira àbí 30 naira ọlọ́kadà ní owó mẹ́kọ̀ún ẹ̀wọ́n <laughs> wá ń wí fún pé ṣe kílódé tẹ́ sọ fún mi pé ìyẹ̀bá ilẹ̀ ẹgbá <laughs> kílódé tẹ́ wí fún mi pé ìyẹ̀bá ilẹ̀ bí a bá kó dọ́dà bàbá wa lé ẹjọ́ sẹ̀ríà ètí sẹ̀rí ó wí ni pé ẹ̀pẹ̀ bá lẹ̀ ọlọ́kadà àdúgbò wọn <laughs> bẹ́yẹ bá gun ọ̀kadà láti ìyàyí sí ìyàyí èèlò ní máa san lálàá mékíní bọ́bá ní 50 naira ni yóò wà ní yóò kò ní ọgbọ̀dọ̀ san 50 naira àwọn àfáà wá ní kódà àṣàyí máa wá yàtọ̀ láti ìlú sí ìlú kódà láti gbà dé ìgbà ẹwà pẹ̀lú ètí mọ̀ mú wáyé nísìn bẹ́ẹ̀ bá wá lè kó tó gun ọ̀kadà bẹ́ẹ̀ ọwá ti tọ́jú àṣà àti lọrin lọ́wọ́ ọbọ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà ọba bí i 15 naira lọ́lọ́kadà lọ́wọ́ oníbà àti ìsàn ní ìlọrinù wọ́n sọ fún náà pé èkó nì aládà ti tí wọ́n fi kọ́dà tó ìpọ́pọ̀lọpọ̀ ẹjọ́ ní ẹjọ́ sẹ̀ríà lórí aládà wọn ó bèèrè aládà wọn pé bọ́bá rí báyìí pò lẹ́ẹ́ ní ọ̀dọ̀ yìí ara sínájì láàrin islamu àti àtàládàmù eléyìí lọ́wà necessitate ká mọ́ irú àládàwó láàmà wá gbà pàtàkì jùlọ tó bá dọ̀rọ̀ pa fẹ́ mọ́ lò lọ́nà sẹ̀rí àbáyì sí gbogbo àládà náà ni àwọn alfa wa gbé tí wọ́n pè ní ṣòro tó ẹ̀tìbárí láàdà kí làwọn mẹ́jẹ̀mú tó ipé ní yóò fi lè fẹsẹ̀ rinlẹ̀ pé ní àládà yí wọlé àládà yíò wọlé alélo eléyìnú sẹ̀ríà àlélo eléyìnú sẹ̀ríà àkọ́kọ́ ń bẹ̀ wọ́n ni yẹ́jìbò an tẹkúnà láàádá tó á mẹ́tàn áwọ́mọ́ tọ́rìdà àládà yìí ọgbọ̀dọ̀ jẹ́ tí ó wà notorious gáàsà àwọn olófin ìyẹn ni pé kò ní jálàádà tí wọ́n mọ̀ nílé kan tí wọ́n ní mọ̀ ní ilé kejì bọ́bá ipá láàdà lúla pé wọn ọgbọ́dọ̀ mọ́ ládúgbò kan kí wọn mọ́ mọ́ ní àdúgbò kejì inú mẹ́jẹ̀mú táà fi lọ àláàdà nù sẹ̀ríà ètò ti ẹ̀ṣẹ́ pàtàkì jù alátùkálífàlàádàtù násán sẹ̀ríà àláàdà ọgbọ́dọ̀ takò násù sẹ̀ríà kankan gbogbo àláàdà tí yẹn bá ní ah, a bá àti ìṣẹ́ ìlú wa nìí bá bá rẹ̀rí inú kùránì àbí súnà nẹ́bì pọ́lọ̀ ní ẹmọ́ sí bẹ́ẹ̀ aláàdà ní gbọdọ̀ sí kíni ọgbọ̀dọ̀ jókó mẹ́yà bá jẹ́ mùsùlùmí gbogbo aláàdà láyé bọ́ bá ti forí sọ nkankan nù alkùránì àbádì ìfẹ́ ànẹ́bì sọ́lọ̀lọ́ òun ni pé kọ́dà al'adatu la tukhalifu at-tasrih arabi ti sharia rọrùn denu balada kan ba nbe nulu ba ti lu alada nu sharia ni so yi o sinaji wọ́n ní bí ẹnìkan tí ẹjọ́ dòwò pọ̀ tó ń bá wá ní ọ̀gbọ́ èmi lo àláádà o <laughs> èmi ò ṣe gíní èmi lo àláádà lápèjúwe irú àpèjúwe tí mo mú alẹ́ èyàn dọ́lọ́kadà dúó nìsìn kíyàn tó wá wọlé ó ní epo ti wọ́n o 100 naira ní ẹ̀ẹ́sàn o <laughs> èyàn wá ní owíjì ẹni ọwá wọlé tán ó débi tí ó ti já ebi 15 naira lẹ́mọ́ gbá ẹdínú pẹ̀lú àà ṣẹ̀rí ọ sọ pé só ti wí fún ọ pé fi mọ̀kọ̀ bala tí àtẹ̀sẹ̀rẹ̀ bíyàn bá ti wí nǹkan jáde pé bẹ́mi ti fẹ́ tèmi ní aláàdè síṣẹ́ ń bẹ́ lójú ọ̀nà sẹ̀ríà ò torí náà eléyìí ni àwọn mẹ́jẹ̀mú nínú àwọn mẹ́jẹ̀mú yìí ẹ́rí pé mo wá mẹ́ṣàn kan tí ń fẹ́ẹ̀fẹ́ lójú díẹ̀ òun ni kọ́ mọ́ tako sẹ̀ríà òun lọ bá gbogbo mẹ́jẹ̀mú wọ̀nyí ìyẹn ni pé gbogbo àláàdà tí a bá mú tí a fẹ́ ní ó ní sínájì ọwà compatible pẹ̀lú islamu ọ gbọ́dọ̀ wà compatible totally with sharia a gbọ́dọ̀ rí nkankan ní sharia tí ó takò bàbá ti rí nkankan ní sharia tí ó takò aládà ní gbọ́dọ̀ gbélẹ̀ kí islamu ó borí in ti ń jẹ́ àtọwọ́dáná gbogbo ilé ẹjọ́ tí wọ́n bá ń pè ní customary court wọ́n ní kìníkà tí wọ́n ń pè ní repugnancy test ipé aláàdà yìí ṣe customary court ilé ẹjọ́ ìbílẹ̀ nigeria náà lófin pé ká tó gbà nínú tí wọ́n fi test aláàdà ni pé ọgbọ́dọ̀ tako wọ́n ní kọ́ mọ́wà repugnant to uh, uh, natural justice conscience and equity níbòmí wọ́n ní kọgbọ́dọ̀ tako kankan nínú òfin bá wà ìfànà ní ilẹ̀ yorùbá àwúzò lè pé bí nigeria constitution bá wí àmàlàádà ti wá kò wí nígbàtàwà bá ń wí ilé ilé ara wa àwọn ọmọ èèyàn gbé ara wa a ṣe retí náà fàyè gba gbogbo ibi tí ń lọ́nu báwọn ọmọ èèyàn gan pé ọ̀bọ̀ wọn tí kí ló dé tàà rè tí pé àwà náà wà mọ́ pé ẹ̀yìn báwà tí ń se nú bá tí ń se ń lù ti wà náà bàbá fẹ́ jẹ́ mùsùlùmí gidi o aládọ̀ wà repugnant to sharia <laughs> bá láàdà bá ti wà repugnant to sharia ká láàdà ni ó se kíni ògbèlẹ̀ ọwá wù mí lẹ́nu wọn bá àsìkò tó kù kí n máwọn ìpẹ̀júwe wá láwọn tí mo rí ok láwọn àpẹ̀júwe tí mo rí pé a lè máa wó pálá dà o àmọ́ wà repugnant tó ṣẹ̀rí ànábíwa muhammad sallallahu alaihi wasallam omi ilé wà lọ́dọ̀ wá ń bí omi ilé mọ́ sí lápòjúwe wọ́n gbẹ̀gẹ́ nìkan ní orí òjò orí òjú orí ọkọ́lọ́kọ́ mọ́ musulmi tí ń se láìláha ìlàlọ́ bọ́rọ̀ bá dọ̀rọ̀ pa fẹ́ píngún àwọn bàbá wà ní wà expert ni wọ́n lójú ọ̀nà náà a rí musulmi tí ń se ń fẹsẹ̀ rinlẹ̀ lónìí pé ẹmọ́fọ́rọ̀ ṣẹ̀rí àpín o orí òdórí ni gbogbo musulmi tó bá mọ́ tí ń se irú orí òdórí yìí ọ́tàkù alkùránì o ọ́tàkù súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí nú àwọn àṣà a lè ni kọ̀ bá ṣẹ̀rí àtọ́lọ̀nfẹ́ràn nẹ́bì mu ìdí igi àkàràmọ́kúnmọ̀lọ́ <laughs> àwọn bàbá ni fi gún pé àbí ìdí igi kéèyàn wá ìyàwó mẹ́rin àtèyí tó bímọ mẹ́wàá àtèyí tó bí gan àtèyí tí ò bí rárá ẹ̀pìn dédé fún wọn ṣẹ̀rí òpin bẹ́ẹ̀ ò gbogbo bí wọ́n bá ti pínrú ẹ̀ wọ́n mọ̀ pọ́ tako ṣẹ̀rí ọlọ́run ẹ̀wí fún wọn pọ́ wà repugnant to ṣẹ̀ríà tí wọ́n drop rẹ̀ ẹ̀rí jò ní wọ́n lẹ́nìkan gbégún <laughs> ọwá nẹnìkan blálà bóyá yí òun náà ló sí jú ni bí i àtẹ́gùn ló gbé ni tọ́ ń wárí wádá ah, alájì àpẹ́yìn ah, ni alájì nù ẹ̀kù egun èyí wọn bá mọ́ bí ẹ bá mọ̀ kóhun fẹ́ jẹ́ mùsùlùmí egun oòrùn ẹyọ gbogbo ọba ṣẹ̀rí àìsìláàmù mọ̀ àmé ìtí islam bá ti ní kọ bá mú èyí tí ọlọ́run fi rán nẹ́bí àfikáwà náà kàfilẹ̀ ẹ̀rínú àwọn aládà tó mẹ́bọ lọ́wọ́ yìí òun ni ìbádà tó kòbúrò kíyàn ọmọ lọ sàárè ànẹ́bí ní bá lọ sàárè nǹkan méjì ní ẹtorí ẹ̀ lọ inú kẹ lọ kẹ́yìn náà bá rán ti pé ẹni tí mo ti mọ̀rí ní bẹnu kìíní ìjọkan ní ọkẹ̀ mi náà ànẹ́bí ní ọ̀nà kéjì tẹ́ lè fi máa lọ ní pé lọ sàdúà fún wọn wọ́n ní ìdàdúà yìí àmọ́kọ́ wá là ń lọ bí sàárè pé àwọn bàbá ń bẹ lágbàlá lọ wíwá àwọn àgbàlagbà ọba ń tà nẹ́bì gbé wa mú o olúwe ti jú òdodo ẹlọ sọ fáwọn àgbàlagbà ẹlọ wí fún wọn pé n ti ń sẹlẹ̀ yóò dá ọba ṣe rí àìsìláàmù mú o kíyàn ọmọ ẹpẹ ni ó ti kú inú tà nẹ́bùwa muhammad sallallahu alayhi wasallam tó wá tako òun lélẹ̀ ẹ̀rínú àwọn àṣà yìí òun ni torí bàbá sásọ̀tà àwọn ọmọ wa tàà jókò àwọn ọmọ yí tàà jókò jẹ́ tàà lọ fẹ́ ìyàwó láti ìlú mi tọ́ dámi lójú kò síbi wọ́n ti léyìn o má tààrí wá lọ́rin àbí mẹ́ mi bá bẹ kọ́ jáde káà bàbọ́ sọ fún pé <laughs> wọ́n ń kó yọ̀ wá kí ayé wọn bá níyọ̀ gbogbo eléyà àwọn àdá tún ṣèrkíyà àwọn àdá tó mẹ́bọ̀ lọ́wọ́ ni gbogbo ẹni ọba ti jẹ́ mùsùlùmí jìnà sí bí ni, bá ní ọmọrógbó wá ọ̀pẹ́sẹ̀ ń jóbi bí wọ́n bá ẹmú àtàrí wá <laughs> ọ̀pẹ́sẹ̀ mú mọ́ọ̀jì <laughs> àwọn náà ta ní wọ́n wà bẹ́lọ́n kọ́lọ́wọ́ bà sí rí kọ̀ọ̀kọ́ iye kírèjì nìlọ kọ́lọ́nkọ́ mọ́sà sí rọrùn fún wa ẹ̀rí mo ti mẹ́nu bá lẹ́ẹ̀kan ó ti ń tàn mọ́kè tanyanyan opó súsù ò sí nú àṣà tí ṣẹ̀rí àfaramọ́ ò wípé ọkọ̀ kú òfòbìnlẹ̀ ká má wà bèèrè súpó fún àbúrò inú àwọn àṣà tí ó wà compatible pẹ̀lú sẹ̀ríà ìsìlámù ní ẹ̀tí ẹ̀rẹ́ ìtó burú jù òun lè jí mo wílẹ̀ kan tí lágbà máa dánwò ká súpò ìyàwó bàbẹ̀ ní èwọ ní o yọ̀bá náà ń se èwọ ní o wà látàǹkì hú mẹ́nà káhà á bá ẹ̀rínú tó túnmù wíkí mẹ́nubà nù tó kọmọ̀ láwùjọ wà yìí olúwẹ̀ ti jú òdodo ẹ̀mí ìmẹ́balẹ̀ nítorí pàwọn tí wọ́n wí fún mi bí n bá wí dá ojú wọn ni tí ń wì yìí bẹ́yàn bá ní àwọn bàbá wa bọ́lọ̀ ti gbàdúrà yìí nìsìn àwọn àbúrò àwọn bàbá wa àṣà ní àmọ́kọ̀ bá ṣẹ̀rí àìsìlámù mọ̀ bí wọ́n bá lọ ẹ̀rọ olùléèwé ó

Alimamu ahmad bin hanbali dáa ma gbọ́ ni ahmadu ibn muhammadu ibn hanbali ló kọ rẹ̀ ó kọ bàbá bàbá rẹ̀ wọ́n fi ń pè ní ti torí pé yíò ń kọ̀ dá nkẹ́kẹrú ní ti ṣẹ̀rí àfẹ́ asọ́ náà ni pé lámọ́yín ló bí lámọ́yín lámọ́yín ló bí lámọ́yín àbábáwá tí ń tó ní yọ dàrú kò pé ọkọ̀ ń kù ní ọmọ ń jẹ́ torí náà ẹ̀rí ọjọ́ ti lọ àmọ́ mo rí nǹkan kan bí tí fẹ́ fi kásẹ̀ ọ̀rọ̀ yìí nílẹ̀ lónìí kọ́lọ̀kọ́ mọ́sá sàmànà wa inú àsàtà bánlẹ̀ yóò bá kò rújú òun ni tí mo rí yàn kátẹ̀ báwẹ bá ti ń bọ̀ náà fílò orú òní aka mẹ́wàá sálámà márùn kúrò aláwọ̀ mẹ́jọ <laughs> anábi ní sọ̀látù lẹ́ilí mẹ́sìnà bọ́ ọba ti lágbà àmà ni sáti kí méjì ọ̀sálàmà sáti kí méjì ọ̀sálàmà ẹ̀rí káwàájú òkúkalẹ̀ báyìí pé ẹmọ tó mọ́ táwí pé ẹjẹ nǹkan tó wáyà yìí lóòrò alákọ̀ọ́kọ́ rákà mẹ́wàá sálámà márùn-ún yíò ní pé ọgbọ̀rọ̀ kí méjìlá o ọgbọ̀rọ̀ kí kíni ọgbọ̀rọ̀ kí méjìlá o sì gbọ́dọ̀ kí mẹ́jọ anẹ́bísì ló lè kí <laughs> ọlọ́nkọ́ mọ́sà àsàmọ̀dáwà o ẹ̀dàkùn eléyìí tí mo wí iná ẹ̀tí ọba jásì se ń bẹ́ ọlọ́nkó foríjì mi ẹ̀yìn ẹ̀yọ̀ndà mi ẹ̀yáfì mi wasallallahu ala nabiyyina muhammadin wa alihi wa